الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التاسعة والخمسين من سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم والذين هم بربهم لا يشركون والذين يكتون ما أتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون الله عز وجل من تسوال فدور من تنكما نكما وقودتهم والذين هم بربهم لا يشركون أولا من تسيكين وكيفية نكتا wọn kì í fi sọ̀rọ̀ ogún fún Allahu azza wa jalla nítorí wọn ti mọ ikú ọkọ kan ṣoṣo ọ̀nà ní ọ̀wọ́ ẹni tá à ń jọ́sìn fún tó sẹ́lọ̀mù tó tọ́ láti jọ́sìn fún lóbodò yàtọ̀ sí ìdí nì tó fi jẹ́ pé àwọn tí wọn wọn kì í fi ẹnì kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú jíjọ́sìn fún nítorí pé kò ní orogún nínú pàápàá rẹ̀ bẹ́ẹ̀ ni kò lórogún nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ kò sì ní orogún nínú àwọn sẹ́fì ṣe báwo ló ti ṣe fẹ́ wá lórogún nínú tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ àmọ́ pé kò sí nǹkan kan tó dàbí rẹ̀ nínú pàápàá rẹ̀ kò sí nǹkan kan tó dàbí rẹ̀ nípa orúkọ tí ń jẹ́ àtàwọn àròyìn rẹ̀ kò tilẹ̀ sí nǹkan kan tó dàbí rẹ̀ nínú àwọn àròyìn rẹ̀ kò lè sí nǹkan kan tó lè dàbí rẹ̀ nínú níní ẹ̀tọ́ sí nǹkan tó ní ẹ̀tọ́ sí i. a sì ti mú pípé ẹ̀tọ́ ọlọ́ọ̀ lórí àwọn ẹ̀dá tó dá ìwọ rẹ̀ lórí wa ọ̀nà nìkan máa jọ́sìn olóòmìnira. kama tí tètè kaka sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. ó wá nínú àkàkéde Mu'adh ibn Jabal tọ́bi ọ̀gbà ọ̀hún. ipò sọ ikú òun jẹ́ ẹni dánilọ́ Muhammad sallallahu alaihi wasallam wọn pàṣẹ sẹ́yìn lọ́jọ́ kan lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ni yá Mu'adh atadri ma haqqu Allahi ala al-'ibad. وما حق العباد على الله قلت الله ورسوله أعلم النبي صلى الله عليه وسلم أن يدعون كما يطاق الله لمن عباد الكتاب مثل يطلقنا لمن الله معاذ مدام صيفي الله أبي عمتان أو أنواع النبي صلى الله عليه وسلم وأن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا ẹ̀tọ́ Allah lórí àwọn ẹ̀dá tó dá lórí àwọn èèyàn òun náà ní ká máa sin lọ́nìí kan ká sì má ṣe fi nǹkan kan sọ̀rọ̀ fún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí ni ẹ̀tọ́ Allah lórí wa. sábà ń sọ̀rọ̀ ẹ̀tọ́ Allah gẹ́gẹ́ bí Allah ti ṣe lórogún nínú pàápàá rẹ̀ tí ò lórogún nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ tí ò ní orogún nínú àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ náà ní kò gbà kíkẹ́ kò lórogún nínú ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ yìí ó jẹ́ haqqun khalisun lillahi azza wa tó dúró fún Allah tó ṣe pé ẹnìkan kò lè bá aṣọ́rogún nínú rẹ̀ ẹnìkan ò sí tọ́lẹ́tọ̀ sí ká jọ́sìn fún gẹ́gẹ́ bá ti ṣe ń jọ́sìn fún Allah tí ẹ̀ bá fi lè dán o tá a káyìn má ìdí pé ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí Allah á fún ní ìdájọ́ kó ti ṣẹbọ sí Allah torí ẹ̀ àwọn mọ̀mínú àwọn olùgbàgbọ́ òdodo ọ̀kan tó hàn gbangba. nínú ìròyìn wọn náà ni pé la yushrikuna billahi azza wa jal wọn kì í ṣẹbọ sí Allah ẹ rí i pé àwọn ànábì olo olùwàlóyìn wọn pẹ̀lú pàwọn wa kì í ṣẹbọ sí Allah ma kana Ibrahimu yahudiyan wala nasraniya walakin kana hanifan muslima wa ma kana minal mùsùlùmí. النبي إبراهيم عليه السلام كيس يهودي ثاني كيس نصارى أني توفي جوانا بسلام تطو جوانا قسي الله لك سسو كيس يوكاننا وسبب وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين النبي إبراهيم kìí sọ̀kan nínú àwọn ọ̀ṣẹbọ gbogbo àwọn ànábì Allah olùṣe Allah lọ́kan ṣoṣo ni wọ́n nínú ìjọsìn wọn kìí fi nǹkan kan ṣẹbọ sí Allah nínú ìjọsìn olùwànìkà nàbì sallallahu alaihi wasallam kọ́lá yìí wá pé qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin anabi sallallahu alaihi wasallam olúwa ní kó sọ fún wa ní gbangba wálíà yányá yányá ike èmi kì í ṣọ̀kan nínú àwọn ọ̀ṣẹbọ torí ẹ̀ aliki ó pàtàkì kájẹ́ muwahhidu àwọn ẹni tí ó máa ṣe Allahu lọ́kan ṣoṣo nínú ìjọsìn àwọn ẹni tí ò ní fi nǹkan kan tí wọ́n fi ṣorogún sí Allahu azza wa sì rí i pé bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí àkọ́kọ́ náà rí ẹ wo Bilal radiyallahu anhu wọ́n fi bàbá ńlá yà wọ́n fi jẹ Bilal àwọn olówó rẹ̀ torí pé ẹrú ni Bilal tẹ́lẹ̀ àwọn olówó rẹ̀ wọ́n fi bàbá ńlá yà wọ́n fi jẹ apáta ńlá òkúta ńlá òní wọ́n gbélé Bilal láyà nígbà tó lọ́n di mùsùlùmí wípé ńgbà tí ìyá bá tójú àmì fún yóò lòun ṣe Islam ní ma gbogbo ẹni tó bá ti wá kọjá kàkà kí wọ́n bẹ̀bẹ̀ pé gbé òkúta yìí kúrò láyà Bilal àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni ntójú aláìgbọ́rọ̀ rí òun náà lójú rẹ̀ rí o kí ló mọ̀ tó fi fẹ̀sìn ti wálẹ̀ tó ń lọ fẹ̀sìn àtọ̀rìn ìwà kan eléyìí Muhammadu tó mú wa tó sọ pé olúwa ló fọ̀ nígbà tí ìyá bá jẹ́ tó fẹ́ yọ ọ́ lójú ọmọ nǹkan tó sọ báyìí ni gbogbo gbàdúrà ni zó ti gbà láti fi ẹ̀sìn yín lẹ̀ yọ alọ́kan ṣoṣo ni Allah ọ̀kan ṣoṣo ni Allah torí pé imáàni tí wọn kò lẹ́jà ń bá kàn nínú báyìí ni Abubakar radiyallahu anhu lọ́kọjá gbabi tí wọ́n ti ń fi ìyàjẹ̀ Bilal lọ́wọ́ àtọ̀rọ̀ pé kí wọ́n tà fún un lọ́wọ́ àrùn lọ́bọ̀ òkun ẹrú kúrò lọ́rùn rẹ̀ báyìí ni Islam Bilal ló ti ṣe dúró gánándó tagbára tagbára tí ò yí padà má títí láéláé bẹ́ẹ̀ àwọn jẹ́ pé imáàni tí wọn ìmánì òdodo ni ìmánì tí ò nírọ́ nínú ìmánì tí wọn ò fi kèké ló fà á ló fi jẹ́ pé gbogbo àmì wò gbogbo àdáwò eléyìí tó dé bá wọn lórí kí wọ́n ní ìmánì wọn àti torí àdánwò àbí àmì wò yẹn wọn pa ìmánì wọn jù síbẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ rí lónìí pọ̀lọpọ̀ rí bẹ́ẹ̀ ẹ pé láì sí wò láì sí ra ẹ̀ ń da papọ̀ mọ́sápà ìsìláàmù tẹ́lẹ̀ ń ṣe wọ́n ń la ayé yín kò ní nǹkan kan ṣe pẹ̀lú ká tún máa ṣẹbọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ká máa fi nǹkan kan sorogún pẹ̀lú Allahu azza wa jalla nínú ìjọsìn ṣebí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ńṣe ni wọ́n ń ṣe tí pàlàbà rẹ̀ bẹ́ẹ̀ lómi ti ṣe ń gbọ́ ní yímú ẹlòmíì gan ti ń sọ wípé ẹ lè rí tọwọ́ mi gbà á ń bọ̀ ṣùgbọ́n ṣe pé ẹ̀rì ti kàn mí gbà ṣebí bó ti ṣe sọ pé òun Islam òye pọ̀fọ̀ bó ti ṣe sọ pé òun Islam òye tójú ológun bó ti ṣe sọ fún ọ̀sẹ̀ islam ìyẹn ń wo ojoojúmọ́ ni bó ti sọ sọ fún ọ̀sẹ̀ islam ṣùgbọ́n ní àwọn kẹtọ́ máa tọ́lá àti máa mú fi bá àwọn ètò òwì sùn kó tó di pò sùn gbogbo ẹ lóríṣiríṣi wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun bí Allah ti ṣe ròyìn àwọn kan bí wọn gbọ́ Allah gbọ́ bí wọn ti ṣe ń janú fánú sọ pé àwọn gbàgbọ́ ọ̀sẹ̀ bọ̀ ni wọn. ìdí nu kò lè yà á lẹ́nu láwùjọ wọ́n pè yàn ní mùsùlùmí kó tún jẹ́ ike ó ń dẹ̀dẹ̀ kudè mára sapá wà lápá tìdí wà ń dì tọmọka wà lọmọka èyí tó ti tọ́lá èyí tó gbẹ̀mí síkùn ìsìláàmù nàdà ìsìláàmù nàdà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n kà gba ìsìláàmù lójú ayé lásán ni wọ́n gbà pẹ̀lú òfin rẹ̀ wọ́n gbà pẹ̀lú òfin rẹ̀ nígbà tá a rí i pé èèyàn di gbogbo ẹ̀ mọ́ra dìgbàdìgbà tọ́wọ́n ah ọ̀nà lé olóògùn ni ilé àwọn babaláwo lọ́nà oníkọ́rọ́ àwọn àfa náà ọkú ṣe fún mi sọ̀kíra ló ti kù àfa babaláwo kí ló tún kù ìsìláàmù náà dà ìsìláàmù òdodo náà dà tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ dàbí ẹni tí ń fi ìsìláàmù ṣe ẹ̀yẹ kéṣe gbogbo nǹkan yín lẹ́ni ká pàtì tí ẹ fẹ́ pa wá ni tòǹgbà tẹ̀ ń tí wá ń ṣe nà sẹ́mi kó àwọn arúgbó yẹn kú rárá àwọn ẹni tí ń dí ògùn mára àwọn ẹni tó ti kí ń jí pọ̀fọ̀ àwọn ẹni tí máa mọ́fà ọ̀fọ̀ banú gbogbo gbà sẹ́wọ̀n kẹ́rù wọn kú kò sí kan wọn tó kú tí wọ́n gbé sí táàfì fi yẹ ẹ ti ẹ̀rọ wọ́n mú ẹ wọ́n ní àfà náà kí wọ́n kí tó sì ní mùsùlùmí mi wọ islam náà dà islam náà dà a'udhu billahi minash shaitanir rajim à ń bẹ àwọn onífá lọ́wọ́ à ń bẹ àwọn alágbègbè lọ́wọ́ à ń bẹ gbogbo wọn lọ́wọ́ táwọn ọ̀tá rẹ̀ àwọn táwa lọ́tà rẹ̀ náà wọ́n láwọn ti ń ṣe súnà lọ́tà ọ̀ subahánàlá islam náà dà islam náà dà a'udhu billahi òní kí olórùka kó mórùka kó ní bàǹtẹ̀ ó mú bàǹtẹ̀ kolonde o monde lọ́tẹ̀ yìí ìjọba àjọgbà làwọn jọ fún pẹ̀lú àwọn ọ̀tá o mùsùlùmí sì náà kọ́lá agbọ́kò tó máa ṣe lè máa mú subhanallahi alazim islam nada islam nada ẹni tó bá ní ẹsẹ̀ kí islam wa kó tó gédégbé kó má ní ẹja ń bá kàn nínú kó má da lórúkọ kó má sápà nínú ẹ̀ wọ́n bá láwọn alákatakítí làwọn eléyìí wọ́n ti gba wèrè mẹ́sì àwọn ẹni tí ó fààyè sílẹ̀ káwọn máa ṣẹbọ àwọn ẹni tí ó fààyè sílẹ̀ káwọn máa pe àwọn ìyá àwọn àwọn ìyá àwọn àjẹ́ àwọn bàbá àwọn oṣó àwọn ẹni tí ó fààyè sílẹ̀ wọ́n máa sá wọn gbẹ́rẹ́ lọ́rùn wọ́n máa sá wọn gbẹ́rẹ́ láwùjẹ àwọn ẹni tí ó fààyè sílẹ̀ káwọn ọmọ ilé aláǹgbá káyé wọ́n fààyè sílẹ̀ káwọn ọmọ amólóńgbò sọ sínú agbádá a ti gbé kaná láti fi wákàtí méje ṣèwà náà sì ọ̀daràn ẹlẹ́bọ islam nada, islam nada. so yọ yí ọ lẹ́nu níjọ́ tí màlẹ́kà bá gbẹ̀mí ẹ̀ torí asán lásán lọ wà òfo lásán ló dì mú ẹni di òfo mú òní rí nǹkan kan gbára lé nígbà tí kálukú tọba ń gbára lé sẹ́tò ṣe àánú àti ìkẹ́ Allah ọ̀dọ̀ wa wa gbogbo nǹkan yìí yọpadà hàn sóní kálukú wa nígbà tá a bá ti pàṣẹ ma kí ayé kúkú ni rọ́ọ̀mà ọ̀run ọ̀gbẹ́kẹ́ gbogbo ẹ̀ náà láti rí ọ̀padà tó nígbà tí kálukú bá kú walladhina hum bi rabbihim la yushrikun àwọn ẹni tó ṣe é pé wọ́n ti ṣẹbọ sólù àwọn kì í ṣe pé nígbà tí ara tù wọ́n yàtọ̀ sígbà tí nǹkan lè mọ́ àti nǹkan lè mọ́ àti ara tù wọ́n wọn kì í ṣẹbọ sí Allah ẹrí kí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ṣẹbọ sí Allah wọn ní máa nálé aláwọ wọn máa náta lágbègbà wọn lọ sùn sí àwọn àyè ìlọrùn nígbà tí ara bá tù wọn àmọ́ tí ṣòro bá ti dé báyìí ìṣẹbọ bẹ̀rẹ̀ sábà wọn bá wọn wí ewu lẹ ń ṣe yí báyìí wọn ní ẹ ẹni tí nǹkan dé bá ló lè ròyìn nǹkan ò tí ì dé bọ́ ń pèrè lọ́kùnrin. Hmm? ẹ wọn aláwọn fi orí já gbóògùn ká èyí tó jóògùn kan lọ àwọn òtí àwọn òtí forí já nítorí pé kí ni wa ma yu'minu aktharuhum billah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀gbà Allahu gbọ́ illa wa hum mushrikun lẹ́sẹ̀ ń pariwo pé àwọn ọ̀gbà Allahu gbọ́ ọ̀sẹ̀bọ ni wọ́n ọ̀sẹ̀bọ ni wọ́n wọn náà kúkú mà wọn náà kúkú mà tó bá fẹ́ yọwọ́ ẹbọ oògùn àwọn arífáyé pẹ̀lú oògùn ṣe eléyìí tó kún gbèsè ayé rẹ̀ tó bá lọ fẹ́ wáwọ rẹ̀ bọ́lẹ̀ wọ́n fẹ́ mú wá sópin ó dájú ọ̀là kòjọ ó sì nísìnyí àmádúró pàǹtí pàǹtí ọ̀ràn àti ìjàgbọ̀n wọ́n gbà kúrò nílé rẹ̀ tí wọ́n gbà lọ dà yọ pọ̀ jọjọ o ti ń sọ̀gùn ti pẹ́ o ti ń nálé aláwo ti pẹ́ tí èso ọ̀rọ̀ ọgbọ̀n ọdún tí wọ́n á pè nǹkan ẹyọ kọ̀ọ̀kan náà máa ń fún ọ lójoojúmọ́ ẹ̀ mọ iye oògùn tí ó ti kó jọ. so eléyìí túmọ̀ sí wípé kábẹ́rù Allah ìwọ àtẹ̀mí náà lọ́rọ́ jọ báwí má tanra rẹ̀ dànù tó bá pé Islam ló bá ń ṣe kò gbọ́dọ̀ sí ìṣẹbọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá ti ṣẹbọ sí Allah كتاب وباجر ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين فمن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون تبسبت الله كن gbogbo sẹrẹ bàjẹ́ ẹni tó bá ti wá fi islam sílẹ̀ tó lòun ṣe má ẹbọ lókùn tí wọn máa ṣe olú ẹlẹ́dàá wa ní tẹ wọn bàjẹ́ láyé àti lọ́run àwọn ni ó sì wọná sábà wọná kò sí ìgbà kan tí wọn jáde ń bẹ máa wọn inú rẹ̀ ni wọ́n máa bẹ gbére kése kólú akọ́mọ́sí ti wá bẹ́ẹ̀. والذين هم بربهم لا يشركون àwọn ẹni tó jẹ́ pé wọn kì í ṣẹbọ sí olúwa wọn bàbá rẹ̀ káfìrì ìyá rẹ̀ mùṣírikàn kèfèrí bàbá ọ̀ṣẹbọ nìyá ọmọ wa lọ sí skul skul olúwa ti fi ìmọ̀lẹ̀ islam ló ti fi hàn máa ọmọ òsèmé ní kò sè ọgbà islam lọ́wọ́ kan ọmọ gba islam wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe islam bàbá bá fà kíkọrí ìyá náà yarí kalẹ̀ wọ́n yarí kalẹ̀ wọ́n làwọn kọ́ lọ́mọ kò gbọ́dọ̀ tún yálé tàwọn mọ́ nítorí ti mú ọ tó ti sọ pé kò rí kan mú nínú tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń sè ọmọ ní kò sí kan tó sùn wọn nínú kúfúrú àti ṣírk islam ńlọrí tó wù ọ torí wọn níbẹ̀ lórí ilé wa àwọn á ní kọ́mọ̀tún ya lè tà wọn mọ́ ó ti parí kí kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ wa ń banújẹ́ wọn á à bàbá òun màmá òun báwọn ti wá ṣe báyìí sóun ẹ òun ọ̀kọ́ bàbá òun ò sì ẹ̀yin ti ṣe lé kọ́ ńlọ́mà tó sì jẹ́ pé ìmàtíyìn ìwọ̀n jábọ́ láti sánmà kí ló dé tí a sì ní kí n má wàá lẹ́yìn mọ́ ẹ̀sìn tẹ́mi ṣe kò pé kí n má ṣe dáadáa sí yín ìyẹn ó sì má ṣe dáadáa sí yín o pọ́fẹ́ bẹ́ẹ̀ ti di tí mo ń bọ̀ tẹ̀ tilẹ̀kùn lẹ́yìn tẹ̀ jẹun wọlé èmi wọn máa ṣe dáadáa ránṣẹ́ sí i bẹ́ẹ̀ ni dáadáa náà ni kò máa ṣe ránṣẹ́ sí wọn àmọ́ ọ̀gbọ́dọ̀ ti torí pé ọfẹ ṣe dáadáa sí wọn kó o ti torí rẹ̀ kó o fi ìsìláàmù tiẹ̀ sílẹ̀ kó o wá padà sídìí àmì àti ìṣìnà eléyìí táwọn wà lórí rẹ̀ tí wọn náà ti bá wọn wà lórí rẹ̀ tẹ́lẹ̀ lakum dinukum waliya din. ó wá nínú hadithi asma binti abi bakr radiyallahu anhuma oní inna ummi qadumat wa hiya raghibah wa فقالت يا رسول الله أصل أمي قال صلي أمتي بين أسماء أم أبو بكر رضي الله عنهما وبيا النبي محمد صلى الله عليه وسلم عليه نقبى بدتي يا لدي láti mẹ́kà nígbà tí a sì ń bẹ lọ́sẹ̀ bọ̀ ṣùgbọ́n bùkátà ni ló gbé ìyàwó kí n tẹ́wọ́ gba ìyá mi kí n ṣe dáadáa sí i àbí kí n má tẹ́wọ́ gbà torí pé ọ̀sẹ̀ bọ́ ni ànábì sọ́lé ọ̀mọ tẹ́wọ́ gba ìyá rẹ̀ Islam kò ní kí wọ́n má ṣe dáadáa sóbì rẹ̀ torí pé òun bá àjẹ́ káfí kò ní kí wọ́n má ṣe dáadáa sí wọn torí pé àwọn bá àjẹ́ ọ̀sẹ̀ bọ́ má ṣe dáadáa sí wọn kí ó lè bàjẹ́ pé látara dáadáa tiẹ̀ tó ń ṣe sí wọn ìwọ rí ọ̀nà tọ́rọ̀ ọ̀nà láti gbàbẹ̀ wàlìjẹ́nà ọ̀gbọ́dọ̀ wá ti torí kí wọ́n ti ṣe kèfèrí wọ́n jẹ́ ọ̀sẹ́bọ̀ kọ́ mẹ́sẹ̀ dáadáa sí wọn kọ́ mẹ́jọ pé tiwọn tó ti burú tó ti bàjẹ́ wọn tí wọn sì ní rọ́nà àbáyọ lópin ìgbà tí wọ́n bá jẹ́ pé orí kófúrò náà wọ́n bá kú sí kọ́ mẹ́jọ pé tiwọn ni ó mọ̀ sí tiwọn ni ò ní jẹ́ kí wọ́n kú sórí Islam tiwọn ni ó jẹ́ kó kú sórí Islam lẹ́ni tó ṣàìdá sí bàbá àtìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ dán torí pé aká lásán làwọn wọn à lè fún wàrà ṣùgbọ́n wọn lè dá wàrà nù walladhina hum bi rabbihim la yushrikun àwọn ẹni tó ṣe pé wọn kì í ṣẹbọ sólù àwọn wọn máa kíyèsí ó ṣe é ṣe kọ́ ẹ pé lójú ayé ní gbangba wọn kọ́ ọpọ́ ìṣẹbọ sí ọlọ ṣùgbọ́n kọjá pé ibi tó ti rò pọ́ ìṣẹ́ iná ló ti ṣẹbọ sí ọlọ bí kọjá pọ̀ ń pè màláíkà bí kọjá pọ̀ ń pa ànábì kan bí kọjá pé ní rèéká ló ń pè ní nǹkan tá ìpéyàn fúnrú rẹ̀ àfi Allah Allah nìkan là ń máa pè wọn á pè màláìkà fúnrú nǹkan ń pẹ́ ní rèéká fúnrú nǹkan bánàbí kan ló ń pè fúnrú nǹkan faqad ashrakta billah ó ti ṣẹbọ sí Allah torí ẹ̀ wá pè sára àwọn àdúrà mẹ́rin kan bá fún ọ ládùúgbò àkókò ọmọ ṣe gbé tọ́ àwọn olùmọ̀ nípa súnà lọ ẹ dákun ẹ bá mi wò ìdádùn àtàníkì máa ṣe ọ wá ṣe déédéé pẹ̀lú ní táwọn fi fi kọ́ wa àbí ò ṣe déédéé bó bá sì jẹ́ pé kọrí nkọ̀dí wọn gbé ẹ bá mi tó kótó kí n fi lè mà bí màá ṣe àbí mi ṣe bẹ́ẹ̀ ni kọ́ lọ máa wádìí kó má lè pọ̀ ohun rí ma wọ́n padà ń là yọ pé láti bí ọdún mẹ́wàá kò ti ń ṣẹbọ sí Allah láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ló ti ń ṣẹbọ sí Allah subhanallah tọba bá bẹ̀ tọba bẹ̀ fún kọ́ kí lọ́ọ́ fẹ́ sọ fún Allah lọ́jọ́ tó gbé ọ dìde tí ó ṣèṣirò fún ọ lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù ẹlòmíì kúndùn kọ́ máa lọ gbàdúrà lọ́dọ̀ àwọn èèyàn ẹ fún mi ládùúrà tí màá ṣe ẹ fún mi ládùúrà tí màá ṣe kò sí tó burú bẹ̀ tó bá pẹ́ ní tó ń lọ bá wọn ọba jẹ́ olùmọ̀ nípa súnà ẹni tí ò ní sí ọlọ́nà tó ṣe pé yóò fi ọmọ náà ni bẹ́ẹ̀ ni Abubakar ni Siddiq radiyallahu anhu ó bi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè kọ́kọ́ ní nǹkan kan tí wọ́n máa fi ṣàdúrà nínú sọ̀láàtì òun anábì sì ní kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba illa ant faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim lọ́ngbà o ọ̀kan nínú àwọn àdúrà tó lè máa ṣe ní forí kalẹ̀ tó sì lè máa ṣe níbi tẹ̀síáfòdù ti gbẹ̀yìn ṣáájú kótó di sálámà. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم النبي صلى الله عليه وسلم أنا نوافي نفيده إن ودى أبو بكر لهم نيجي أبو بكر بيري إبامي أنا بيوفي نفيده قصة ní àdúrà أتوا ما máa جاكي سعبي بيري كيف sọ abẹ béèrè gẹ́gẹ́ bí anabi náà ti ṣe gbá èjìká Mu'adh ibn Jabal radiyallahu anhu mu lọ́jọ́ kan ànábì sọ pé yá Mu'adh inni uhibbu ìwà Mu'adh dájúdájú èmi nífẹ̀ẹ́ rẹ̀ fala tad'a an taqula dubura kulli salah allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik torí ẹ̀ ọgọ́dọ̀ fi wíwí gbólóhùn yìí sílẹ̀ lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik torí eléyìí ló mú ni mà ibi ká lọ máa béèrè lọ́dọ̀ àti onímọ̀ nípa sọ́nà irú àwọn àdúrà eléyìí tó yẹ ká máa ṣe tí ó fi já sí wípé àwa kọ́ la forí gbàǹdùkú tó kún fòdo la fi gbé àdúrà kankan lẹ̀ fúnra wa a sì lọ bá afọ́jú tó náà ríran pé wọn ni kò dá àdúrà tá a máa ṣe fún wa kẹ́lá àwọn ẹni tó ní mímọ̀ àwọn làwa lọ bá àwọn náà sọ fún akíkà máa wí báyìí ká sì máa sọ báyìí ẹ̀bẹ̀ yìí náà rí ànábì Musa aleyhi salam tó ti kọ́ ànábì Allahu oní rabbi allimni shay'an adhkuruka wa ad'uka bihi ìwọ olúwa mi ò kọ́ mi ní kankan tí n sì máa ṣèrántí rẹ tí n sì máa fi pè ọ́ Allahu azza jal oní Musa. قل لا إله إلا الله وموسى لا إله إلا الله نكون ما موسى عليه السلام قل يا رب كل عبادك يقولون هذا إذا قالوا أن gbogbo àwọn ẹ̀dá rẹ̀ náà ní sọ bó ti ṣe wípé kí n máa sọ yìí kò sí tuntun bẹ́ẹ̀ ní anábì ah, olùwẹ̀lẹ́dàá wa ṣàlàyé ọlá eléyìí ti ń bẹ lára gbọ́dọ̀ la ilaha illallah fún anábì Musa akramakumullah a gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi níbi ká máa yọ sí ẹbọ sí Allah àbí ká tiẹ̀ máa ṣẹbọ sí sàǹsàn gbogbo eléyìí ò lè pé wa tó bá mọ̀ kó fẹ́ ṣe Islam dúró sí Islam rẹ ní gidi tó bá sì ní ṣe jẹ́ ó yé wa pé ṣe mùsùlùmí wọ́n tán ara rẹ dànù wọ́n dá wa lálẹ́ lọ́jọ́ kú rẹ àṣírí ńláńlá wá tú àwọn kan sọ pé táà ní ẹni tẹ́ ẹrù pẹ́ fẹ́ ṣe sọ̀látùl jánásà sí la ọ̀daràn lélẹ́yìí ọmọlẹ́gbẹ́ ológbò nìní ọ̀ tọrọ bá pa kọ́dà gan lálẹ́ àná ẹ̀dọ̀ èèyàn tán pín mọ́wọ́ tí ń jẹ lọ́pàá lórí tó fi kú dànù ẹ́ ẹ̀dọ̀ èèyàn láì ṣe ti màálù tó a jẹ́ pé àṣírí ti tú nù láṣírí bá ti tú kò sẹ́ni tó lè fòjé jẹ èyí tó má ṣe pé má ya ọ̀sẹ̀ bọ́ mára rẹ lọ́wọ́ má tan ara rẹ dànù tó bá fẹ́ ṣe Islam ṣe Islam. islam kò ní í ṣe a máa da lóru a máa da pọ̀ mọ́sápà a máa da òsùn a máa da papọ̀ mẹ́fun pé kí ni tó hàn kéwì ọ̀hún alukurani lẹ́yìn náà tó bá fẹ́ alukurani ṣé ẹ̀fọn àtòsùn náà fi hàn kéwì àbó nǹkan torí délé ká sára ká sára ó ń pè àwọn lẹ́nu kò yé wa a torí nǹkan tó ń pè yẹn ó lè jẹ́ pọ́npọ́ panjanú ni tí wọ́n mà wọ́n á yẹn àfa rẹ̀ kan ló fún ọ dákun tún péjọ ànábì ló fún tó ń gbà tí ó tún pè àfa làbá gbọ́ tó ń pè pèpèpè ó kọ ṣírkù ní pè àhà kákìí sára kákìí sára ẹnìkan ló fún ọ kan wọ́n á ló fọdún mẹ́ta ṣe kídímà fún àmàbà afọsọ àmàbà afabọ àmàbà agbálẹ̀ ọmọ bá nulẹ̀ ọmọ bá lọ sọ ọmọ bá ṣe gbogbo ẹ ọmọ bá kó gbé àwọn ọmọ tọdún mẹ́ta gbàtọ wa gbaná tẹlẹ náà ọwọ àtàwọ gbàtà àwọ wò làwọn ẹgbẹ́ ṣírùkù ńlá ló gbélé ọ lọ ẹtún wọ iye ìyá tó tún jẹ ó jí àbí táyà mọ́tò torí kó fẹ́ gba ṣírùkù lọ́wọ́ èèyàn àwọn táwọn ti fi kọ́ wa ló kúnlẹ̀ yìí èló làná fi gbà lọ́dọ̀ wa náà xidimá onídéró wa ti fànà jù subhanallah ẹ wọ́n ní ẹ nìkan gbogbo ìtànà fi kọ́ wa kò sí ètò níka pè pé kìnnì kan yọ sí wa kìnnì kan yọ sí wa sóore wá rí wọn láti jẹ náà yọ sí ọ yóò sì máa pọ náà lẹ́nu sóore náà nù yóò sì mú dáná lọ́wọ́ ó sì gbọ́dọ̀ sá so wọn á ní kọ́ ọmọ sá ẹ dákúta ni ó débi ẹrù tí ó sakọ ọ ò tí ì débi ẹrù lọ sakọ tọba débi ẹrù tán ìwọ wò ọ̀nà pápá bora ni ẹnìkan pọ́nà lẹ́nu ìdá rẹ̀ náà ń sè yọ̀nà wọn á ní kọ́ ọmọ sà àbó ti sá ti pẹ́ náà lọ́pọ̀lọpọ̀ wèrè fi kún títí òun sá máa dámdà yá ìlú lọ́wọ́ ni so <laughs> so kí ni wọn náà wá lọ́dọ̀ rẹ̀ ẹ má ẹ má ẹ má ẹ ẹ dùn lẹ̀ sí ìwákùwà yìí náà ìwákùwà yìí sòyọ ṣé yóò jẹ owó òfò dáa lọ ogún owó òfò kọyakọya dandan lówó gbogbo àárẹ òun ti lówó tán ẹsẹ bí bàálù fòònù àti lówó tí wàá di tó sọ̀rọ̀ èrò bàálù bá fò wọn yìí sẹwọ sí kó tún torí de eléyìí wọn tan ara rẹ dànù walladhina hum bi rabbihim la yushrikun àwọn ẹlòmíín ṣe ṣírkù látàrí síra wọ́n rò pé gbogbo ní tó bá ti hàn léde lárúbáwá ni kò lè sí ìkọkúkọ kò lè sí sọkúsọ kò lè sí tó lè sọyàn dọ̀sẹ̀ bọ́m̀bẹ̀. láàmú àwọn pèsè mọ̀ ń ka tíra mo ṣe tó dọ̀sẹ̀ bọ́ tíra tó ń ka ń sálù kúránì. sí àdìsá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ sẹ́rin lẹ́nu kì í sálù kúránì kì í sàdìsí tó fẹ́ sẹ́rin àìmọye tí wọ́n kà gbèrú ọ látẹ̀yìn tọ́ والذين هم بربهم لا يشركون فايتين كقاصركم قالوا الله لا في الربوبية ولا في الألوهية ولا في الأسماء والصفات هيك بوانا ما كيف ما كيف كقاصركم قالوا الله ká máa kíyè nínú ròyìn anabi sallallahu alaihi wasallam ní kékeré ṣẹbọ ọmọlẹ́yìn anabi làwà wa kì í ṣẹbọ kí lọ sọ wọdọ kí lọ sàn kí lọ wá dọ́wọ́ rẹ̀ wọ mùsùlùmí kí lọ sàn wá kí ló ń ọ̀pẹ̀lẹ̀ kí ló ń ti ń ṣe ìfà kí ló wá dọ̀dọ̀ rẹ̀ nẹ́nu ẹ onífà kírun àfihàn náà kì í ṣe sọlẹ̀ a'udhu billahi minash shaitani rajim yóò tún a máa làágùn títí dẹ́nu lórí kó sáfẹ́ fi yé yín bò nífà eléde eléyìí kákíyè sára o nǹkan kan kọ́lọ́ mú àwọn sàhábà tá gbogbo wa yọ bí ìbá ṣe pé gbòdì wọn ti rí nínú wọn rí wọn dá lóru papọ̀ mọ́ sápà wọn ìsẹni tó gbàgbọ́ lójú ayé tó ṣe pé lọ́kàn rẹ̀ àìgbàgbọ́ lọ́wọ́ àmẹ́ bíi tàwọn mùnáfíkì àwọn sàhábà ò rí bẹ́ẹ̀. والذين هم بربهم لا يشركون حصر وقصر ألك بربهم ما وتتسواج لور يقول أي لوا شو alukur'an أم bá wa sọ̀rọ̀ lọ́nà tó ẹgbẹ́ والذين هم بربهم لا يشركون تبقى قرأ لسن يسوان والذين هم لا يشركون بربهم والذين هم لا يشركون بربهم ṣùgbọ́n lẹ́yìn kò túmọ̀ ìṣẹ́bọ yẹn ò lè wáyé sí Allah ṣùgbọ́n walladhina hum bi rabbihim la yushrikun láyéláyé tó bá jẹ́ olúwa wọn ni wọ́n fi kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú ẹ̀. wọ́n máa pe gbogbo nǹkan mi gbogbo èèyàn mi olórogún àmọ́ wọn ẹlẹ́dàá wọn wọ́n máa pe kò lórogún kí ló wà tí ò lórogún ìwọ gan orogún lọ jẹ́ fẹ́nìkejì rẹ torí gbogbo ń tó ní ìwọ náà ní ètò òtí ni ọfẹ́ lé mú ètí wọn náà sì ní tí òtí ni òun náà sọ pé ó lè sá máa lọ ẹ rí i pé mo ní ni ó létí àwọn náà létí orogún rẹ onímú ẹlòmíràn nímú dábàá pé mi nìkan mo nímú àbẹ́ẹ̀rẹ́ yìí ti yín àtẹlẹsẹ̀lẹ́ fi mí. bákan ọlọpọlọ lọ́pọlọ ará yòókù náà lọ́pọlọ ọkàn lè sọ pé ọgbọ́n lọ pọ̀tùpọ̀ sẹ́ni tí ó gbà ọgbọ́n tó ta ni dípò pọ̀ ọgbọ́n ju wa lọ. àwọn pé gbogbo wa túmọ̀ pọ̀rọ̀gùn ni wá mi. wọ́n ń sọ̀rọ̀ àwọn náà kọ́ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ò kí ló fẹ́ lọ ọwọ́ sọ àwọn náà wọ sọ ọwọ́ orogún ni wá bá ìṣòro orogún ni gbogbo wa gbogbo wa dọ́dọ́gba tẹ́ ẹ mọ nǹkan tó dàbí Allah laysa kamithlihi shay'un ẹ ti di pẹlẹbẹ kéèsì tẹ́ ẹ mọ nǹkan mi tẹ́ ẹ kó ń lọ́kọ́kọ́ wà ṣáájú kí gbogbo nǹkan tó máa bẹ yàtọ̀ sí Allah kò sí kò sí nǹkan náà pé òun ní kọ́kọ́ ń bẹ o kí gbogbo nǹkan mi ò tó máa bẹ kò sí yàtọ̀ sí Allah tóró ni al-awwal anabi ni anta al-awwal wa laysa qablaka shay ìwọlẹ ni àkọ́kọ́ tí o sì ń kankan ṣáájú rẹ wa anta al-akhir wa laysa ba'daka shay ìwọlẹ ni ìgbẹ̀yìn tí ò sí nǹkan kan tí ó dé lẹ́yìn kò sí tí ó ṣẹ́kù lẹ́yìn rẹ̀. sẹ́ẹ̀mà kankan táwọn náà tiẹ̀ tiraka tí wọ́n dá nǹkan kan níṣìláyé ẹ̀ríkì gbogbo orílẹ̀-èdè kò sí ètò ọ̀fẹ́ kan sọ̀ndì ránṣẹ́ kò sí. kálukú se mọ́tò. wọ́n ti kọ síbẹ̀ pé made in kìnìkan made in Japan made in Japan made in Japan a made in China a made in England made in Germany. made in America, made in Australia. kálukú ti máa tó kí ló dé ẹ̀yin òbí ra ń kí ló dé kò sẹ́ni tí ń fẹ́ kí ló kàn sàn dì ránṣẹ́ ṣe ẹ̀yin nìkan lẹ́ ń ṣe tó ẹ̀yin kan ẹ̀ka ẹ̀ka ẹ̀ka plenty for nothing ẹ̀ lákàkùn lẹ́yìn náà ó lè ṣe máa tó ẹ̀rí tí àwọn alúkọ̀ kan tí wọ́n máa gbé owó orí ńláńlá lé ọjà tẹ́lómi bá fẹ́ kó wọ̀lú wọn kí ló dé because àwọn onídìí ti aráàlú òkèèrè àwọn náà ń ṣe tàwọn ṣẹfọ wá ní dandan ọjà tiwa lẹ́bàá ti ta ọjà yín ẹ sanwó orí báyìí yóò mú kọjá yín wọ́n ṣẹfọ fẹ́ tà yóò wọ́n ju tiwa tá à ń ṣe lọ àwọn aráàlú wa wọ́n kúkú fara mọ́ kó káwọn máa ra tiwa ju tiyín lọ àmọ́ tó bá yẹ pé àbá gbowó orí gegege àbá gbé lọ́jà tẹ̀ ń kó wọlé yóò dínwó ju tiwa lọ aráàlú ọ̀dàgùn láti tiwa tàwọn aráàlú òkèèrè wọn máa rà kálukú fẹ́ fi hàn pọ̀ ń bẹ. ẹ̀dá nísìnyí lárí pé tó fi dórí àwọn African country kálukú wa náà kò fẹ́ kán sóńdè ránṣẹ́ àwa náà ń tiraka à ń gbìyànjú kìí ṣe gbogbo nǹkan náà wọ́n kó wa fún alátòkèrè àwọn Burkina Faso ń jò ní wọ́n ṣàfihàn àwọn mọ́tò kan wọ́n nílò àwọn làwọn ti ṣe àwọn mọ́tò yìí iná ẹ̀lẹ́ntíríkì nílò ó ti chájì ẹ̀ka lẹ̀ fóònù ó ní iye wákàtí tí ó fi ṣiṣẹ́ kó tó tún ti pé ó ní di chájì míì wọ́n kó hàn aráyé ẹ sì mọ̀ pé àwọn ti yarí mọ́ àwọn France tó mú wọn lẹ́rú wọ́n ti yarí mọ́ wọn lọ́wọ́ báyìí wọ́n fi hàn wọ́n pé họ́ọ́bì alọ́mọyìn lọ́wọ́ tó ibi táwọn ti ń ṣe lẹ́yìn nàìjíríà sọ pé àwa náà kẹrẹ̀ẹ́ àwọn náà ń ṣe mọ́tò lóríṣiríṣi ìta ń ṣe lẹ́nugun tẹ́kù kò sírú mọ́tò tí wọ́n ò ṣe lọ́mọ ibo ó gbìyànjú àwọn mọ́tò bọ̀gìnì bọ̀gìnì luxurious tẹ́kù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn airport wa Nàìjíríà ìjọba tún ṣèrànlọ́wọ́ fún wọn rà òní wọn gbé sáwọn airport tó fi dábùjá kọ́dà wọ́gbọ́n ní gbára rẹ gbọ́ pé nàìjà ló ṣe léyìí bẹ́ẹ̀ ni gbogbo tó sì ti ṣe nàìjà náà wọ́n ti ṣe kìí ṣe pé wọ́n assembly rẹ̀ kìí ṣe pé wọ́n tún wọ́n tó wọ́n ò tó wọ́n ṣe wọ́n rọ́ bẹ́ẹ̀ ni nàìjà lákẹ̀rẹ̀ ọmọ Yorùbá kan ọ̀nà ṣe mọ́tò láwọn mọ́tò tó ṣe pé wọ́n yí bí kọ́ńdìrì tí wọ́n ní agbára tó lágbára bẹ́ẹ̀ ni kódà àwọn eléyìí tó torí sí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá kan náà tún gbérí oúnjẹ ń ṣe àwọn ọkọ̀ ogun amọ́kà tí gbogbo àwọn orílẹ̀-èdè wọn ń rà láti Nàìjíríà ń bí adúpẹ́ fún Allah so ètò túmọ̀ sí wípé tí bá kíyèsí gbogbo àpèjúwe tá a mú wáyé kò sórílẹ̀èdè kan tí ń fẹ́ kó sùn dì ránṣẹ́ kálukú náà fi hàn pé àwa náà bẹ o àwa náà ń ṣe tí wàá ń gbìyànjú o padà ṣé àwọn òṣàkúgbèkúgbè sẹ́yìn pè àwọn tẹ́ ń sìn lẹ́yìn Allah ni tí kò yẹ káwọn náà ṣàfihàn táwọn náà ṣe náà ẹ máa pípọ́n mọ́ bá yọ wá kó nínú map of the world. ike àwọn òwúlò àríkàsíkà àwa náà fi hàn pa n ń ṣe à ń gbogbo ẹni tó bá rà kọ́ rà fún Allah. wọ́n dà lẹ́nu àná àbíjẹta àbí nínú ọ̀sẹ̀ yìí náà nàìjíríà ó Zimbabwe ní ọkọ̀ bọ̀gìnì si innocent tí wọ́n ṣe nàìjíríà wọ́n tún bọ àwọn agbábọ́ọ̀lù Zimbabwe pé máa gbé lọ nàìjíríà made in Nigeria. ok àwọn ògún Ṣàngó Èṣù àti àwọn òkè Ìbàdàn Ọ̀ṣun Òṣogbo òòṣà pópó àwọn alágẹmà àti ẹ̀yọ̀ àti gbogbo àwọn òòṣà kí làwọn ṣe náà rí tó fi jọyín lójú lójú pẹ́ǹsì wọn kí ni wọ́n ṣe orógbó wọn dá ní àbóbì. àwọn náà dá omi ní àbí pẹ̀ àbí nígbà tó lù wá dá wa tọkàn kọ́lẹ̀ etí mọ́ wa níbèsí gọ́ọ̀mù tí wọ́n fi ń lẹ̀ mọ́ wa níbèsí tán àwọn lọ́wọ́ lọ pèsè rẹ̀ wa àbí kí ni wọ́n ṣe tó fi jọ yín lójú náà tó ń ṣẹbọ tó tún jẹun sí tó ń wó sẹ́nu lórí pòrónú kí làwọn ṣe ní sẹ́mà sílẹ̀ kí ni wọ́n ṣe kò ṣàtúnṣe pé ìwọ ló ń tún pọn kọ̀pọ̀ rí o ìwọ lọ pọn ó tún lè gbèrú tí agbára ti ń bọ̀ yóò gbé o sàì a ó yẹ kó sọ sọ pé tó mẹ́mi tó dé dúró ọ̀ máa mi ni abẹ́rẹ́ ti gbé lọ́ba fojú di kúdẹ lọ́gbọ́dọ̀ lọ Allahu akbar a ọ̀sẹ̀ bọ̀ ìrònú wàláhì ọ̀sẹ̀ bọ̀ ìrònú ó dijọ́ tí ọlọ́ọ̀bá sàmì tó sàmì nù wọn tó gba Islam ìsinmi ìrònú tó wá wá fún pé áá ah, ah, bó ló ń fi làákà ìsìtẹlẹ ẹ wo ló wa bó ti dá wa ọ̀dà dúdú ọ̀dà funfun ọ̀dà kò dúdú kò funfun gbogbo wa pátá a sì gbà pé ta ló dá wa Allah wọn àbí funfun dá kọ́ máa fi dúdú ṣe yẹ̀yẹ́ wọn àbí dúdú dá kọ́ máa fi funfun rẹ́ẹ̀n tí wàá fín yìí kí wọn máa sọ fún wa tó dúdú họhọhọ yìí bí èdú yìí fún bí ẹnìkan dá tí ó fẹ́ nìkan rẹ ni torí pé lẹ́dàá bó ṣe wù wá fi ayé sọ̀rọ̀ tí ń máa ṣá ọ̀rọ̀ dọ́kàbà huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha òun máa ń yàwòrán wa nínú àwọn àpò bí àwọn ìyá wa bó ti ṣe wù ú. ẹ̀wọ́n ló bó ti ṣẹ̀dá wa dá tó ó fún wa ní ọpọlọ à ọpọlọ arizikì ńlá ni tó ju gbogbo arizikì lọ látara ọpọlọ ẹ wo ntí ọmọ èèyàn ṣe láyé yìí ẹ wo bí tọmọ èèyàn ti dé nínú ayé yìí nípa àlọsíwájú látàrí ọpọlọ tó lu wa wa. a olúwa ọjà wa dáa púpọ̀ kí wọn lò ní tó fi wú ẹlẹ́dàá wa yìí tó fi jẹ́ pé nǹkan mi ló ń sìn wọ́n ní o ṣe Islam ọ̀ka gidi hari ọlẹ́bọ ni wọ́n ṣe kú tó lẹ́lẹ́dàá mi ni kí ló ṣe ọ́ tó ṣe pọ́pọ́lọ́ tó lù wá fún ọ ó fi ronú lọ sọ́nà tọ́tọ́tọ́ yẹ. Allahu azza wa jal tẹ bá wo ó ti ṣẹ̀dá wa dáa púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ tí bá wo àwọn eyín tó tòṣù wa lẹ́nu báwọn eyín yìí ti ṣe jẹ́ oríṣiríṣi tí bá wo sẹ́tọ́pọ̀ kan ṣe pẹ̀lú oúnjẹ tá à ń jẹ sẹ́nu àwọn tí eyín wọn bá ti ká tán ló lè máa pé nǹkan sọnù má wọn lọ́wọ́ àbáwọn ẹni tí eyín wọn bẹ lọ́wọ́ pé sì ń ká lọ́wọ́ wàláhì wọn mọ̀ pé ìdẹ̀ra ńlá ńlẹ̀ yín ẹ̀rọ kí tèèyàn bá ní tẹ̀ra ń gbà mí wọn ilé ronú wọn mọ̀ lórí ó dìgbà tó bá bọ́ mọ́ wọn lọ́wọ́ èèyàn mélòó lọ́ iye ojú tí fi ń ríran èyí ńgbà tó tún bá fọ́ tó di ta lọ́ wọlé ni ó tó mọ iye pé ha nǹkan sọnù mọ́ lọ́wọ́ èèyàn mélòó lọ́ mọ iye ẹsẹ̀ èyí ńgbà bá tó di pé wọ́n gé lẹ́sẹ̀ ọ̀dárọ̀ ni ó tó mọ iye kó ń lẹ́sẹ̀ tẹ́lẹ̀ èèyàn mélòó lọ mọ iye tí wọn bọ sọ̀rọ̀ wọn bá gbóhùn sókè wọn bá má gbóhùn sókè gbogbo ẹ lọ ń gbọ́ wọn bá wá di pé ti di ọgbọrọ mà yọnà ló tó wá mọ iye tí olú ẹlẹ́dàá lọ dá wa dá a ń lọ fún wa ní gbogbo dáadáa yìí kí wọn á là ní pí ẹ̀tọ́ rẹ̀ fún sí ká sìn lónìí ká má fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. الله ọ̀bẹ wa kábò ń kọlẹ̀ kọ̀bẹ wa kábò ń sanko kọ̀bẹ wa kábò ń gbinko kọ̀bẹ wa kábò ń kéré oko kọ̀bẹ wa kábò ń tajà Allahu akbar ẹ dákú ẹ wo àwọn èèyàn tó yẹ pé bíbí ni wọ́n bíyàn lásán ẹ wo ṣe pè wá lọ síbi kájọ́lù ràn lọ́wọ́ fún wa ẹ wo kò ti ṣe fàyè lẹ̀ fọ́ burúkú tó ṣe pé bàbá rẹ màmá rẹ wọn bí wọn ṣe ọkọrọ sí wọn lẹ́nu ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá. àmẹ́lẹ̀dà àwàtọ́ wa ni wọ́n ń kọ́ kí ló ní ká sí. kọ̀bẹ̀ wa kábò ń sọkù kọ̀bẹ̀ wa kábò ń kọlẹ̀ kọ̀bẹ̀ wa kábò ń gbin kó kọ̀bẹ̀ wa kábò ń mójútó kó nítorí kó ọmọ gbàmọ́ wa lọ́wọ́ kọ̀bẹ̀ wa pé kábò ń kéré oko Allahu akbar kí là ń ṣe fún Allahu akbar sásọ lọ́bẹ̀ wa ká máa bó nǹkan ni àbá sọ lọ́bẹ̀ wa ká máa bó lọ Allahu akbar wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din olùwọ̀fin kankan pa bí ká máa jọ́sìn fún lónìí kan ṣoṣo lọ ká sì máa ṣàfọ̀mẹ́sìn wà fún kò lọ. kò sí nǹkan méjì tó lù wá fi pa wá láti ẹ̀tọ́ ju eléyìí lọ. ibẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ti ti fìdí rẹ́mi. torí ẹ̀ wa qalilun min ibadiya ash-shakur àwọn ẹni tó kéré nínú àwọn ẹrú Allah làwọn ẹni tí máa sùn. wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin. èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn ọba gbìyànjú wọn ò ní dolùgbàgbọ́ òdodo kìbá má jẹ́ bẹ́ẹ̀ wọn á sọ fún baba ńlá wa ń jọ gbéǹde ẹ yọ àwọn ọmọ aná sọ́tọ̀ baba ńlá ò ní àwọn ọmọ báwọn ṣe yọ wọn wọn ní ẹgbẹ̀rún nínú wọn ẹmú kasálì jẹnà ẹgbẹ̀rún dín kan sínú ná àà ètò pọ̀ jù nínú àwọn èèyàn wọn fìdí rẹ̀ mi nípa ṣíṣe kókó ń tà àti torí rẹ̀ ṣẹ̀dá wọn àlàálìkọ olúwa wa ti sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. olúwa ní ìṣẹ̀dá àlùjànnú àtẹ̀yàn nítorí nǹkan kan àfi nítorí kí lè máa jọ́sìn fún mi lẹ́mìí nìkan olúwa ní ntọrọ arísìkí lọ́dọ̀ ni nsì tọrọ pípẹ máa bọ mi torí pé olúwa ní ọba tí rọ̀ ni lọ́rọ̀ alágbára ọba tó nípa kí ló dé kókó ntí ó wúlò fún wa kókó ntí ó jẹ arọ náà lọ kókó ntí ó mú wa dọmọ àlùjànnà ibẹ̀ láti fìdí rẹmi tẹ́bárí tí àwọn èèyàn ń hó náà bó mẹ́ṣíìnì tó ti fọ́nú fọ́ra nípa pé wọ́n kọ ebè sórí àwọn títì nítorí àwọn elérekere bá náà ni tọrọ lu àwọn ebè ń torí kọ́ tákìtì ó forí nálẹ̀ ẹ̀rí pé gbogbo eré burúkú ti ń sàn kí ṣe nítorí kọ́ fẹ́ sẹ̀sìn kọ̀mọ́sáré bọ̀ wá mọ́sálásí kí wọ́n ti ṣe fáwọn àà wọ́n sọ pé ẹ̀sìn ṣe wá tó bá àbẹ́ẹ̀kọ́ ẹ̀sìn ṣe lé tó bá wọ́n máa sáré àsápàdé torí kò lè bá sọ láti ẹ̀rí pé ayé náà ni ọ̀rọ̀ ayé náà ní sáré sí ẹ̀ ó lè jẹ́ kóbìnrin kan ló gbé wọn fẹ́ kọ́ rọ́ọ̀lù òun kọ́ fàyà rọ́ọ̀lù òun lẹ́yìn ẹ máa sásákúsá lọ́nà tó tó bá tẹ́bírẹ́tì báyìí ó ti ó dimú ní gbàdì kò sí báyìí náà lọ ayé yìí náà ni àbí wọn ní kó tètè lọ gbé ọjà tí wọn fẹ́ rà wá lọ́wọ́ á ní kíni ọ fẹ́ ti ibì kan lọ sí ibi tí ń lọ bíi máìlì méjì ọ̀hún ni fún fún ìṣẹ́jú méje máìlì méjì tí èsì wà nìkan lórí ọ̀nà àlọ́ àbọ̀ ọ̀hún nàbọ̀ mẹ́ṣínì hóó hóó àfà lórí pé mẹ́ṣínì gbà pé ẹ má pa mí ẹ má pa mí wọ́n wálé ayé wa kú kóró ọba àdìpẹ́ ni tó gun àti mẹ́ṣínì wọ́n jọ lọ lórí ọ̀rọ̀ ayé yìí náà ńgbà tó jí tó jí láago méjì ààbọ̀ tó ń ti ń wẹ̀ pàápàá aago mẹ́ta kù kọ́tà ti jáde ńlé ń ti lọ gán mọ́tò ń títì a máa ṣe torí kò lè lọ pàṣẹ báyìí <laughs> kọ́lẹ̀ ẹnìkan sọ pé ìlú táwọn ń gbé ẹjọ́ sáà àti máa jáde ńlé látago mẹ́rin tó tọ́ba dẹ̀ ti jáde ńlé látago mẹ́rin yẹn so ẹ̀yìn ilé ṣe sọ́lá kódà mi lè ṣe sọ láti lọ́nà torí tí mo máa ṣe sọ láti lọ́nà ọmọ òní dé skul lásìkò ah! nígbà wo wá ni ó máa ń sí fún yín obìnrin o àsìkò ló máa ń sí fún yín tẹ̀sí ṣe sọ láti oníbi aago mẹ́sàn-án ah láti aago mẹ́rin la sì ti jí ṣẹ̀dá kan ẹ̀wù ayé gbàṣẹ mójútó ayé tó ẹ̀wù ọwọ́ jábútẹ́ tán fi mẹ́sìn sukulu rọ̀n àtàyé òfò kò sí kankan tí ó sì fọ́nù sáré ẹ̀sìn ni ó pọ̀ ẹ̀sìn tó kà kún ni wọ́n á ń wá ẹni tí wọ́n bá legalize kó lè máa ṣàṣùbà láago mẹ́sì tí ó fi di jọ́ gbẹ́ndé tó ń pè ọ́rọ́ èmi náà máa pe tí a <laughs> tí àlùfáàjà rí òdodo bá ti yọ làṣùbà tó bàbá yìí ni <laughs> torí ìyẹn náà gbọ́n ìyẹn ọgbọ́n mẹ́jọ wọn kó bọ́ ọ sọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń béèrè kì í ṣe pé kò ti ní tinú rẹ̀ tó fẹ́ sùn àmọ́ ń ké kó jẹ́ pọ́rọ̀ rí ó ṣe déédéé ń tọ́fẹ́ ṣe kọ́ jẹun sáàm kó fi wá máa sọ́njọ́ gbẹ̀ndé pé ọ̀rọ̀ nítorí ọ̀fẹ́ ni mo fẹ́ ṣe bàbá tó kó bá mi. ẹ̀sìn wọn ò kákùn kankan iná làásù máa ń sọ pé ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ó ronú káyìn nítorí yẹ kí wọ́n kọ́kọ́ máa ronú láyé wọn tí ó gbàgbé nígbà tí kú bá wá dé tí wọ́n á wò bọ̀ bí ọ̀bọ báyìí tó tọ̀ ọ́ ẹ̀ ń wò mìíràn ni ìmáàmù ẹ wá sí nǹkan kan bàbá ìmáàmù kí ló fẹ́ à ẹ mọ̀ yín pé ìgbà tí kú bá dé wàkílá máa rọ́ọ̀kọ̀ ta ló máa rúkúyá eléyìí tó ṣe pé tá a bá ṣe sẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ mọ̀lẹ́ka kú ayẹ̀bá ayẹra kò ní mẹ́mi rẹ̀ lọ́jọ́ náà rúkúyá wò lẹ́yìn màbẹ́ kò sí rúkúyà mọ́ ẹ̀ ń lọ ẹ̀ ń lọ náà ni sèbá máa wo mọ́sálásí láwò májú ni wọ́n máa ń pèsè fún sọlá tí wọ́n máa pòṣe pé kí ni wọ́n tún ti dé nínú sàárì rẹ̀ fowó títí kọ́ba àmọ́ máa gbọ́ pé wọ́n pè sọlá tòǹgbà tó bá dán kọ́ wá wo tí ó wúlò fún ọ ń ra aláìkẹsìn kún pé pàmò àtàǹjà náà lọ́jọ́ lójú tí èdè kọ́ máa ṣẹ̀sìn a'udhu billahi minash shaitanir rajim karamakumullah ìyẹn ń jẹ láǹfù ó ti torí rẹ̀ kì í sẹ́sì láǹfù tó fẹ́ jẹ táyé ìdọ̀rùn mọ́ ọlọ́nà nù ọ̀kẹ́sùn kún kankan torí ẹ walladhina hum bi rabbihim la yushrikun àwọn olùgbàgbọ́ òdodo ìṣẹ̀bọ̀ sí ọ̀lọ́ wọ́n lè máa pé torí pàrọ̀ àtúnyìn ni ẹ lówó ẹ lálàáfíà tó bá pòórá máa yín lọ́wọ́ tálàfíà yín bá di fíafíà kò síbi tí wọ́n mú yín lọ sẹ́yìn náà ní lọ ẹ má lọ ẹ má ba ìsìn jẹ́ mára yín lọ́wọ́ torí polówó ẹlẹ́dàá máa gbádùn àwọn báwọn èèyàn gbádùn àwọn bá ti dé ẹ gbọ́dọ̀ ti torí rẹ̀ kẹ́ wá pẹ̀sìn yín tì torí pé ọmọ ní àdánwò lẹ́gbẹ̀ẹ́ pé òun ti ń jẹ́ mùsùlùmí ò jẹ́ mùsùlùmí má ẹni tó bá ti torí àdánwò tó wá ń fi ìsìláàmù sílẹ̀ òun gangan lórí ibu bá kólú akọ́mọ́sà wa ló lórí ibu torí ẹ̀ والذين يؤتون ما أتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون àwọn olùgbàgbọ́ òdodo láti tó kí wọ́n máa ná owó tí wọ́n ná wọ́n máa yọ zakat wọ́n máa ná owó tí wọ́n ná wọ́n máa bọ̀ àwọn èèyàn lówó wọ́n máa ná owó tí wọ́n ná wọ́n máa sàánú ẹni tó bùkátà àánú wọ́n máa ná owó tí wọ́n ná eléyìí tọ́jú ọ̀ràn àyàn wọ́n ná léra wọn lórí èyí tọ́jú ọ̀ràn àyàn wọ́n ná léyàwó wọn lórí èyí tọ́jú ọ̀ràn àyàn wọ́n ná lé àwọn ọmọ wọn lórí wa qulubuhum wajila nígbà tí ìbẹ̀rù pẹpẹ tí wọ́n máa mú wọn lọ́kàn kí ló dé síbẹ̀ tí owó tí olúwa ní kẹ́ ẹ náná ẹ rí náà. kí á ní bà yín lẹ́rù ẹ̀rù pé tí Allah gbà Allahu akbar àwọn olùgbàgbọ́ òdodo rẹ̀ ẹ̀rù máa bà wọ́n lórí ìjọsìn tí wọ́n ṣe pé ǹjẹ́ gbà ahun buruku kò báyà jẹ ahun buruku ìyá ń jẹ bàbá àti ìyá rẹ̀ àwọn eléyìí ń ná owó tí wọ́n ń ná ìbẹ̀rù tún mú ọkàn wọn ǹjẹ́ Allahu gbà bí ò eléyìí o ìmánì yìí wọ́n bi Àìṣà léèrè nípa àyà yìí wọ́n ní àwọn ẹni ń báyìí sáàrin ti náwó sọ́tì ni àwọn ọ̀mùtí táwọn lẹ̀rú ń bà táwọn olè lẹ̀rú ń bà ni àwọn tó gbáyé jalè kọ́ọ̀lẹ̀ àìsà ní béèrè àìsà ní béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam táwọn ẹni tí mutí lólu à ń sọ ń pa wọn àbáwọn ẹni tí ń jalè ànábì sallallahu alaihi wasallam ní láà yá bint as-Siddiq ìwọ́n mọ Abubakar rárá o walakinnahum alladhina yasumun àwọn ẹni tí ń ṣe sùyàmù ni wa yusallun tí wọ́n ń ṣe sọ̀lá wa yatasaddaqun tí wọ́n ń yọ zakat wa hum yakhafuna alla yuqbala minhum tẹ́rù sí ń bá wọn pé ṣé Allahu akbar Allahu akbar báwọn olùgbàgbọ́ òdodo ṣe rí mi pé wọ́n yọ wọ́n sẹ́sìn wọ́n ṣe gbogbo ẹ̀ ọkàn wọn wà balẹ̀ ọkàn balẹ̀ wọ́n máa wò pé sí Allah àwọn gbà. أولئك الذين يسارعون في الخيرات àwọn eléyìí làwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣèdíje nínú káṣe rere àwọn ló máa ń ṣèdíje nínú káṣe rere. والذين يؤتون ما أتوا وقلوبهم وجلة wọ́n máa ń ṣe gbogbo tí wọ́n ń ṣe lẹ́sìn sọ́lẹ́ zaka siyam hajj tawhid amrun bil ma'ruf wa nahyun 'anil munkar gbogbo ìjọsìn tí wọ́n ń ṣe wọ́n ń ṣe wa qulubuhum wajila nígbà tí ẹ̀ wá rírì tí ń mú ọkàn wọn. ǹjẹ́ Allah ọgbà àbí òní gbà innama yataqabbalu Allahu minal muttaqin Allah kì í gbà kankan. ní ìjọsìn lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ àwọn olùpáyà rẹ̀ sáwà sì ń páyà rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rú ọmọ bà wọn. yàtọ̀ sí wọn ah, wọn wọn ní ẹsẹ̀ títí ó kù sọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bàbá mi ò nígbà ó kù sọ́wọ́ ta ni ó kù sọ́wọ́ ta ni ẹni tó nígbàgbọ́ òdodo ẹ̀rú ọmọ bà nítorí pé wọ́n fẹ́ ọ̀dọ̀ olúwa wa lápadà sí ǹjẹ́ olúwa wa gba ìjọsìn yá bí òní gbà ṣé tí wọn ò ní gbé lọ́jọ́ tá a bá padà sọ́dọ̀ Allah ẹ̀rù á bà wọ́n ṣé tí wọn ò ní gbé lọ́jọ́ tá a bá padà sọ́dọ̀ Allah. أولئك يسارعون في الخيرات olúwa ní dájúdájú àwọn eléyìí làwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣe olórí borí wọ́n ń ṣe ìdíje níbi ká ṣe dáadáa wọ́n ṣe wọ́n kakira kan yóò ṣe rìn òun wọ́n yára wọ́n ní ìtumọ̀ rẹ̀ kò tó yóò sáré òun yóò fá ìlú àtàwọn àtàwọn míì wọ́n jọ ń ṣe díje níbi ìta ni ó ṣe dáadáa tó pọ̀ jù wọ́n ń yára wọ́n jọ ń yára àtàwọn kan tani ó yára ṣe dáadáa tó pọ̀ jù. wọ́n lọ́hà sábẹ́ kó àwọn sì là kọ́kọ́ ẹjọ́ ọ̀pọ̀ bíbẹ̀. torí kékeré yẹn bá ti ń ṣèdíje lórí nǹkan kan tó ń fẹsẹ̀ wọn sẹ̀pẹ̀lẹ́ nìkan lórí nǹkan kan ó rí kó tètè débẹ̀ ṣáájú rẹ̀. ìmọ̀tọ́ bá yẹ pé ẹnìkan ò lé ọ lárí wọn náà lẹ́nìkan kan lárí bọ́ bá rúpó nǹkan kí ló burú mi àwọn eléyìí yusari'una fil khairat yàtọ̀ sí wọ́ tó ṣe pé ìdíje ká saburú ni wọ́n máa ṣe máa ṣe ká máa ṣe rere olórí ibú àwọn eléyìí máa ń yára ń bi ká ṣe dáadáa ni kò ní tẹ́kẹ́nìkan ṣe dáadáa tó dáa ju tó ń lọ kò ní tẹ́kẹ́nìkan ṣe dáadáa tó pọ̀ ju tó ń lọ kò ní tẹ́kẹ́nìkan ṣáájú òun ṣe dáadáa. síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà wọ́n ǹjẹ́ ń dáǹsẹ̀ yìí sẹ́ kò sì yẹ káwa ọ gbogbo ẹ̀sìn tá a láti a tó fọwọ́ sọ̀yà fún wa pé àrùn kọ́ gbà ní kọ́ má jẹ́ gbogbo ń pátá tó ní í ṣe pẹ̀lẹ́sìn a tó fi yé wa fún wa ti gbà torí agbọ́dọ̀ máa bẹ̀rù kété pọ́kàn wọ́n balẹ̀ ah mo ti sẹ́ ẹ máa tuntun sọ̀láàtì lásìrì kété ni wàhálà ẹ magrib lókùtà ń retí ọ̀dà àṣùbà àti bóhùrù àti àṣùrì tá a ṣe ẹ dákun ẹ tá a ṣe lónìí tá a fi máa gbà. ẹ̀rú gbọ́dọ̀ máa bà wá kọ́kàn má jẹ́ pàǹpà ń kóró ọjọ́ à ń dájọ́ wọn ò gbá lọ́dọ̀ wa tí wàá gbénu wàláhì ẹni tí kàn ṣe tí wọn ò gbá lọ́dọ̀ rẹ̀ tí ẹ gbé kólú akọ́mọ̀jẹ́ kìtì wọ́n gbé torí rẹ̀ agbọ́dọ̀ máa bẹ̀rù Allah tí irú bẹ̀rù ń bá wọn bẹ fún wa eléyìí ó tì wá lọ síbi ká máa ṣe gbogbo ní tí ó jẹ́ kí ìjọsìn kọ́ máa jẹ́ ìtẹ́wọ́gbà bàtà ń bá ń ṣe àrípa ń ṣe tọkàntọkàn pẹ̀lú ikhlas a máa ṣe bí ìgbà tó ṣe pé àṣemánì àtúnṣe mi máa lẹ́yìn ẹ̀ gbogbo ẹni tó bá ti mà ipe sọláàtì tí mò ń ṣe yìí asúrì yìí ló pin sọláàtì tí ń ṣe láyé ìní sẹ̀mí di magrib asúrì yẹn yóò dé sọláàtì tó ṣe dáa jù láyé yìí torí kí èso díà jù nínú sẹ́là ti kágbá torí rẹ̀ ló wánú àdìsí pé anábì máa ń sọ fáwọn sọ̀háàbà nígbà tí wọ́n bá tò pé wọ́n fẹ́ ṣe sọ̀lẹ́ máa sọ fún wọn pé sọ́ọ̀lù sọ̀lẹ́ tẹ̀mọ̀wọ́ dẹ̀ ẹ máa ṣe sọ láti ẹni tí ń dágbére fáyé kó dìgbò ṣe torí tó bá yẹ pé sọ láti ti ń ṣe tí mi ṣe mí ìmọ̀ lẹ́yìn rẹ̀ ni ó yẹ kọ́ káyípò ńlọ dáa ju gbogbo sọ láti tí mo ṣe lọ láyé tí mo bá ti wá mú mọ́tẹ́ ajẹ́ pé gbogbo sọ láti mi ní ọ̀dà mò ń wò pé àásìrì òun là ṣe má yọ ọ̀dà Allah tún lọ́mi láàdì magrib ajẹ́ pé magrib là ṣe má yóò tún dáa púpọ̀ ó tún lọ́mi láàdì ìṣá àjẹpẹ́ Rishad, òun là ṣe máa ti ń tún ní sèmi ẹ̀ gbogbo sọ láti mi lọ àjẹpẹ́ níjọ́ tí ń bà kú ńkọ́ máa kú lórí dáadáa. òun wò pé rọmọdánà yìí òun là ṣe má wọn ò ní fún ọ láǹfààní rọmọdánà míì àjẹpẹ́ rọmọdánà yìí yóò pé òun ló gbogbo tó bọ̀ ọ láyé. zakati àjẹ́ pé ńlọ yọ dáàjù lẹ́gbẹ̀ẹ́ gbogbo zakati tó ti yọ láyé ká máa kíyèsí gbogbo ń tọ́ máa ṣe máa ṣe nífẹ̀ẹ́ tẹni tí ń dágbére fáyé pé ìtún ní sèmi mà ikú òmù mi lọ ìwọ ò sì ní jẹ́ ẹni tó ṣe pé ń dọ́tọ̀ ọba kú ọ́ kábàámà púpọ̀ jù torí pé tẹ́lẹ̀ náà nù palẹ̀ mọ́ lọ wà lọ́jọ́kọ́jọ́ èbí sọ láti ẹni tí ń dágbére fáyé lọ sí zakati ẹni tí ń dágbére fáyé lọ sí sòyàmù ẹni tó dágbére fáyé ló ṣe kí wọn á ní wọn á ń sọ̀rọ̀ kú ọ wá ń sá ìgbẹ́ wá ń ṣe ọ lójijì ń bò ń bẹ ṣèbí wọn náà ti ní palẹ̀ mọ́tẹ́lẹ̀ náà títí ikú lè wá lákòókò yòówù. olùwàní ulẹ̀ ike yóò sáré ọ̀hún fil khairat àwọn wáyé làwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe díje nínú dáadáa wọ́n hùm láhà sábẹ́ kóònù àwọn náà sì lẹni tó ṣe pé ọkọ débẹ̀ olúwa ni wala nukallifu nafsan illa wus'aha àwa o Allah àlà nǹkankan bọ̀ nìkan lọ́rùn àfi ntẹ́mi lè gbé o Allah ọ̀la nǹkankan bọ̀ lọ́rùn àfi ntẹ́ lè gbé ẹ Islam yìí ó ti pọ̀ ju fẹ́mi ó ju mi lọ jáde wá ń bí kọ́ wá sàlàyé kò sí nǹkan kan tó lu alábọ̀ wa lọ́rùn àfi ń ta lè gbé ó ní ẹ eh, sòyàmù Ramadan kọ́ wọn á ní kéèyàn ọmọ jẹun wọn ní kó ọmọ jẹun rárá sebonja náà la jẹ k'alifájà rí òdodo tó yọ alifájà rí òdodo yọ wọn ní ká dẹ́kun àǹjẹ àmú àwa wà bẹ́ẹ̀ títí tó òrùn fi wọ̀ ta ló tún ní kó ọmọ jẹun mọ́ wọn ní kó jọ mọ́sùmáyàwó ẹ mọ́sùmọ́kọ ẹ ìgbà tó bá ti tọ́ pípọ̀ jẹun ó ti tọ́ náà pé kó súnmọ́ ọkọ rẹ kó súnmọ́ ìyàwó ẹ̀ kí ló tún kù kí ló lè ẹ owó tẹnìkan ọmọ bí yẹn ti ṣe wàhálà tó fi rí wọn ní kéèyàn ọmọ fáwọn kan ok ṣé wàhálà rẹ ló bí owó àbí Olúwa ṣàánú rẹ Olúwa ṣàánú rẹ nì tó tó bá jẹ́ wàhálà ọmọ ní ti ẹlẹ́gbẹ̀ẹ́ táwọn míì ṣe à ń jọ pé inú wàhálà la bí wọn inú wàhálà wọn sùn nínú wàhálà ni wọ́n ń jí láti jọ tán ti ń lu bàbàbà kò sì dún tọ́ a ní wàhálà kan ló ṣe tó fi rówó bẹ́ẹ̀ ni tó bá sọ pé ìwọ wàhálà wà nù sẹ́ o ìwà dúró wàhálà agbára rẹ̀ kà gbogbo ẹrù tá a lè rù olúwa kò dúró wa olúwa ni wala nukallifu nafsan illa wus'aha torí ẹni gbà tó lọ aṣọ pé ayọ alladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah ní pàápàá bíbẹ̀rù rẹ̀ ó tún ní wajahidu fillahi haqqa jihadihi ẹ jagun sójú ọ̀nà Allah ní pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀ wọ́n ní. aya tó sọ nípa olúwo tí nǹkan kan rù wá ẹ̀yà fi ń tá ti pa gbogbo ẹ̀ rẹ́ wípé ẹ̀páyà Allah nípa apakúpáyà rẹ̀ lóde wọn bá gbára yín bá ṣe ẹ jagun sójú ọ̀nà Allah nípa apàdé jagun sójú ọ̀nà lóde wọn bá gbára yín bá ṣe mọ́ torí ẹ̀ lànà àdìsẹ́lẹ̀ ó sọ pé nà فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم gbogbo tí mo bá kọ fún yín ẹ gbọ́dọ̀ jìnnà sí lápapọ̀ pátápátá àmọ́ tí mo bá pa yín láti ẹsẹ kẹsẹ ẹsẹ lódìwọn abẹ ẹsẹ lágbára bí àwọn náà fìlà bọba ti lágbára má para rẹ sídìí rẹ o tún máa sì pé inna dina yóò ń tọrọ ọrùn lẹ má fọwọ́ èlé mẹ́sìn kọ́ tatara bẹ́ẹ̀ kọ́ hanra rẹ léèmà ń tọrọ ọrùn lẹ sùn má sì ra rẹ léṣe ẹrù tó lè rù kò sí ètò olúwa dì rọ kò sí ètò olúwa dì rọ kọ́ sọ pé ó rí kọ́ pọn sílé kọ̀ọ̀kan ládùúgbò yìí lójúmọ́ kan ó lè kọ́ pọnmi sí gbogbo dúrọ́ọ̀mù wọn fún ọ̀wá àdúgbò yìí ilé tí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun rìn ó sì lọ́ọ̀mọ́ pọnmi lẹ́ni tó gbé kárí ètò pé táǹkà lẹ́gbẹ̀ẹ́ wa ẹnu lé wọn tẹ́mọ̀ bá wọn dá sí wọ́n máa lọ fàǹkà gani sòkòtò wa di pé lẹ́sùn lọ́la ti ń pòṣe. So, tọba ti ń bínú àwọn aláìmọ́rí tọba dúró nínú gbogbo ilé tó aládùúgbò náà títí tílẹ̀ fi tún mo ti pọn ìdá kan nínú mẹ́wàá ìdá mẹ́sàn-án yòókù ẹnu rẹ̀ náà la tún wà wọn ò sì dúpẹ́ ẹ̀dá talọ́ làbọ̀ lọ́rùn talọ́ làbọ̀ lọ́rùn tárángùn rẹ̀ ń sẹ́ kí wọ́n wàhálà iṣẹ́ tí ò ní láadá tí ò ní láadá torí pé wọn náà ti fi àpò òsè nítorí ti Allah tóbi lọ sí nínú tàn kára eléyìí túmọ̀ sí pé ń tó lérò olóòdì rọ̀ kí ló adé tó sẹ̀tì wọn fọkọ jẹ́ mùsùlùmí onísọ̀lá wa ti márùn pọ̀ ẹgbọ́rọ̀ tó ló abá wa fi sílẹ̀ láàdọ́ta ńkọ́ márùn ló tún pọ̀ báwọn wọn náà ti rí báwọn nǹkan tá a lè rò olóòdì rò wá.

ẹnikẹ́ni tó bá ṣe láti fi kíbi tó bá wà láyé ẹsẹ̀ lẹ́ẹ̀fì rìn lọ Mẹ́kà iye ọdún tẹ bá tó dọ̀nù ẹ ń bá kó sọ́wọ́ ọ̀kọ́kọ́ ẹni tó kó sọ́wọ́ ẹkùn ẹni tó kó sọ́wọ́ kìnìún táwọn pàjẹ́ tó àníyàn tiẹ̀ lórí ó fi dalẹ́ jọ́njọ́ gbèǹdè olú ò ṣe bẹ́ẹ̀ wọ́n rọrùn lọ́dọ̀ Allah kí Allah sọ pé gbogbo dúkìá ń tẹ bá kó jọ àádọ́rùn-ún nínú òpin ọgọ́rùn nílẹ̀ máa yọ zakat ìpín mẹ́wàá ní ọ̀sẹ̀ kù fẹ̀yìn wàláhì kọ́ náà lọ́ọ̀mì kankan kẹ́sì tún sọ̀rọ̀ kó lu oníkẹ́nu yẹn wọ́ tẹ́gbẹ̀ẹ́ kò sí bẹ́ẹ̀ náà ìdá kan nínú ogójì one over forty kéde one over ten o one over four ẹ dákun ti lọ pọ̀ mi àgbẹ̀ wọ́n lọ yọ one over ten one over ten nígbà tó ti kó o ṣe nǹkan kan tó kọ́ kọlẹ̀ ogbin àgbàdo òjò ló sì rọ̀ o ò fi kọ́bọ̀ omi o ò fi o ò fi kọ́bọ̀ pọ́ǹpù omi kankan àwọn kan dénú fáàmù lòun lòun lòun wò pé hàn eléyìí ò ti ẹ̀wù dáadáa eléyìí ti fẹ́ ṣubú ó gbé dìde báyìí sùn wọ́n báyìí. àwọn anídàákanu mẹ́wàá pọ̀ ìwọ́n ní màálù ọgbọ́n wọn ni kò yọ ẹyọ kan ọlọ́pọ̀ kí ni wọ́n ní kò yọ ó rọrùn lọ́dọ̀ Allah tí Allah sọ pé màálù ọgbọ̀n ogún kó o sì tún láti yọ kí gbogbo òkú. Allah ọjọ́ yẹn irú ọ̀nà àmọ̀ kò burú jẹ gbogbo èèyàn gbà <laughs> wàláì gbogbo èèyàn gbà yóò yí àwọn òfin padà ní táyé owó di wàhálà gbogbo bá ti mú kọ́nù àlùwàlá bàjẹ́ sọ láti ń bàjẹ́ ẹ dákun kátó má wù kọ́ mọ́ ọlọ́tọ́ àlùwàlá ṣe ìrìnsọ tó ti ń tún kọ́ máa ṣe o tún wù kọ́ tuntun lọ́tọ́ àlùwàlá ṣe o ti bá sọ láti dórí tàṣáwùdù ti parí ó kú fẹ̀rẹ̀ kọ́ sálámà <laughs> ah! gbogbo ń tó ju agbára wa lọ aláwọ̀ dùrù wa ìgbẹ́ yí wa lẹ́wọ̀ ìgbẹ́ òǹlẹ̀gbin tó tóbi jù wọ́n ń pè ní najasatun mughalladha ẹ̀gbin tó nípọn ìtọ̀ tẹ̀lé ìgbẹ́ ń bẹ lára aṣọ gèlèmà àti tọ̀ Islam ló ti tó yọgbẹ́ndàlù ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ títí tẹ́ fi rí pé gbogbo gbẹ̀ǹkó ń bẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn kọ̀ọ̀rùn má kò ṣe kí alhamdulillah. Allah ò di wàhálà rúwa kó sọ pé gbogbo aṣọ kí ìgbẹ́ bá ti lè kàn báyìí ẹ̀sùn gbọ́dọ̀ fi ṣẹ̀sìn mọ́ láì ẹ̀sùn gbọ́dọ̀ wọ́ ọmọ ẹ̀dá kù títọ̀ bá ti kàn ìwọ títọ̀ nǹkan di rẹ̀ ń jojúmọ́ gbó láti ṣàwọn aṣọ gbogbo tó tó ju agbára wa lọ kò dírú wa kò dírú wa ọ̀sán pẹ́ẹ́nì kan ò ní lè fẹ́ yàwó láyé àfi tó bá kọ́lé tọ́ra bàálù fóbìnrin àwa gan tá a ní tá a ní bàálù tó bá jẹ́ bẹ́ẹ̀ sẹ́mi pé ó tó kò sẹ́ni tí wọ́n fẹ́ yàwó láyé gbogbo ìrọ̀rùn ìdẹ̀kùn ìrọ̀rùn ìdẹ̀kùn. wala nukallifu nafsan illa wus'aha olúwa ń fẹ́ wa fún dáadáa wọ́n fẹ́ wa fún àlùjànnà ń gbogbo ìdẹ̀kùn yìí fún wa. ولدينا كتاب ينطق بالحق ترى كمان بلو دوا تزيكو من صورة قلو الدودو يعني ويتا مليكا انقو سواشي ويتا مليكا انقو بوكو سانسيسي ان بلو دو الله وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ìwé iṣẹ́ màlẹ́kà ń kọ yìí ọ̀dọ̀ Allah ló wà kéésì Allahul Mahfuz wọn sọ ń bí ìwé iṣẹ́ a ṣe tí màlẹ́kà ń Allah kí ló Allah lọ àtọ́rí pé màlẹ́kà Allah ló kọ màlẹ́kà ìsàlágòsì tí ó yíwèé padà kéésì solótú sàbí tó ẹkọ́tọ̀ ní tó ṣe ní tí kalẹ̀ ikọ́ rẹ̀ mi a ní sábò sísẹ nìkan àlékò ní kọ̀rọ̀ ọmọ èèyàn ìwé wo lọkọ ìwé wo ń dérò kọ tí ò sí jàǹbá ń bẹ olójú sáájú lọmọ èèyàn innahu kana zaluman jahula alábòsí lọmọ èèyàn aláìmọ̀kan àmọ́lúwa ẹlẹ́dàá kò sábòsí kò sẹ́nìkan tó lù ọ́ bòsí ilé ìjẹ́bi tá a fẹ́ dúró lónìí ilé túmọ̀ sí pé kájínà sí ìṣẹ́bọ gbogbo àwọn kẹta máa ń ṣe níṣẹ́ olóore àwọn àjọsìn ká máa ṣe lẹ́ni tẹ́rù ń bà ìjọlùwà yọ àgbà lọ́dọ̀ wa bí kájẹ́ni tó ṣe pé ọmọ ṣèdíje níbi dáadáa ṣíṣe kálẹ̀ bá jẹ́ni tá a máa bá ní wájúwájú lórí pé ń ṣe dáadáa lásìkò máa polówó aṣọ orí fún wa fún àwọn tó ju agbára wa lọ kò dúró wa lórí o ẹnìkan ṣiṣẹ́ tí wọ́n sábò ṣiṣẹ́ lọ́dọ̀ Allah àbí Allah azza wa jal kó fi orin ìmànà eléyìí tí èèyàn máa ń tàtàrà alukur'ani rí kó fi ṣe gbogbo wa olú ẹlẹ́dàá wa kó so alọ́kan nínú àwọn ẹni tí wọ́n máa tẹ̀lé àṣẹ èyí tó fi pa wá nínú alukur'an tí wọ́n máa jìnnà sí ní tó lù wá kọ̀ fún wa tó ní ká má ṣe gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alukur'an olùwàkóso alọ́kan níwọ̀n tó máa kí alukur'an wọ́n sì máa gbàgbọ́ yìí rẹ̀ tí wọ́n máa mú lò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹni tó bá níbẹ̀ rẹ̀ kò sọ. Alaikum salaam. aláfẹ́ mú nǹkan nínú báàgì wa nígbà táwa sì wà nínú ihram kó a fẹ́ ṣe hajj tàbí umra ọ̀wọ́ akàn lọ́fíńdà tó a ké gbòòrè lásán lọ́kàn pé àárín lọ́fíńdà lọ́wọ́ wa kò sí wàhálà mẹ́ àmọ́ tá a bá rí lọ́fíńdà lọ́wọ́ wa ìtaràn ó ti mú un nítàn fafidyatun min siyamin aw sadaqatin aw nusuk náà sáàni kùsọ. ìtumọ̀ rẹ̀ ni pé wa ala alladhina yutiqunahu fìdíyàtún fàámù mẹsìkìn ìtumá rẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin abbas ṣe sọ òní pé wà á lè lẹ́dínà láàyò pé kó nà kú ohun tó ti jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn ẹni tí ò lágbára láti ṣe sòyà òní pé wọ́n máa ṣe ìràpadà fúnra wọn látara fífún aláìní ló ń pé yòókè kó nà kú àwọn tó lágbára láti ṣe sòyà ni máa ṣe ti di àhàn la yutiqunahu nítorí sababu nuzul ńlọfin mọ wá bẹ náà. wọ́n ní bàbá arúgbó ìyá arúgbó tí wọn ò lè ṣe sùyàmù ṣé oúnjẹ ọgbọ̀njọ́ yẹn eléyìí tó yẹ kí wọ́n yọ fáwọn aláìní tí wọ́n lè yọ ńjọ́ kan kí wọ́n sì kó fáláìní kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Anas ibn Malik radiyallahu anhu bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n máa ń ṣe ńgbà tán dàgbà wọ́n yọ ńjọ́ kan àmọ́ wọ́n kò fún aláìní ọgbà kì í ṣe aláìní ẹyọ kan o. aláìní ọgbọ̀n gbogbo aláìní kọ̀ọ̀kan tó bá jẹ oúnjẹ tútù ní àmọ́ fún wọn ní múdù kọ̀ọ̀kan tó bá jẹ oúnjẹ tá a ṣe ní à ń fún wọn lóúnjẹ tó lè yó wọn sọ̀rọ̀ kí tá a ṣe èyí tá a fún yàn kọ̀ọ̀kan lè má tó múdù kan tá a bá ti ṣe àmẹ́rì pé lè yó wọn àwọn náà sọ pé lè yó àwọn ńlẹ́bù fún wọn àmọ́ yóò jẹ́ èèyàn ọgbọ̀n kì í ṣèèyàn kan náà ó gbàgbé láti fi àsọ̀láàtì fánàbì sallallahu alayhi wa sallam nínú sọ̀láàtì jánásà ní Allahu akbar ẹlẹ́kẹ̀jì kí ni wọ́n wí. ó sì sọ Allahu akbar kò sí wàhálà yọ sàlámù wọ́n ti ṣe sùjúdù sáhù fún sọ̀láàtì jánásà. نعم عليكم kí ni nǹkan náà tó sùn irú sùjúdì owó sùjúdì owó ni wọn lọ bá dà á ní. Hmm. tó bá ti jẹ́ kọ̀bùlí tó bá ti pẹ́ sọ̀lá ti bàjẹ́ gbàdí òun kì í lọ gbogbo ìgbà tó bá rántí wàá ṣe àmọ́ kọbílì ń sọláàtì ti bàjẹ́ torí pé kọbílì ara sọláàtì bàjí wọn máa ń ṣe òhun targhiman lish-shaytan láti fi mú àṣetọ́ni gbolẹ̀ kò sígbà tá a fi mú àgbolẹ̀ tá a fi gbolẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ara sọláàtì tó bá ti pẹ́ sọláàtì bàjẹ́ náà sọ̀rọ̀ bá gbàgbé nǹkan kan tó pè fún kẹforí kanlẹ̀ kẹ tó sálámà bí ká pé èèyàn gbàgbé tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ ní sọ̀láàtù dọ́hùr àti sọ̀láàtù làásùr àti sọ̀láàtù làìṣá àti magrib sẹ́mi ká ní forí kanlẹ̀ kẹ tó sálámà ń lọ ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní sọ̀láàtù dọ́hùr èèyàn wá rántí àfi ní àkókò sọ̀láàtù làásùr ẹ tún sọ láti bọ́ọ̀lù yẹn sí tọrọ ti pẹ́ àmọ́ ẹ gbàgbé ẹ wá fẹ́ jáde ní mọ́ṣáláṣí lẹ́ bá rántí ẹ padà ṣé a lè forí kanlẹ̀ ń ká tó sálámà mọ́ ẹ ti sálámà ẹ wá fi kanlẹ̀ lẹ́yìn ti sálámà ó sì wà lọ tó bá ti pẹ́ sọ láti bàjẹ́ lẹ́yìn ìjọba. Wa alaikum wọ́n máa ń pè ní ẹni sùjúdù máa qabla salam wọ́n máa ń pè ní jábòrò jábòrò ba'da salam targhib jábòrò lè naqs àtúnṣe àdínkù tó wọnú sọ̀láàtì lélẹ́yìn tẹ́wárí ti ẹ̀yin sí sálámà targhib lè ṣe ìtàn afẹ́fimọ́ àṣetọ́ nìgbò lẹ́yìn náà àti ẹgbẹ́ ọkọ tí wọ́n fi àti lẹ́yìn fún un ló wà ọkọ mọ́ṣáláṣí àkókò àti ìkó tó máa sọ tó máa jẹ́ rárá fún un. àmọ́ nínú ọwọ́ ọ̀hún. ìyàtọ̀ wà owó tó ń tin àwọn fi ṣe kọ́tọ́ níṣẹ́ nìkan kó tó kó ti kọ́ àkọọ́lẹ̀ ó ní nínú ìdá kan mẹ́ta dúkìá mi ẹ̀kọ́ mọ́ṣáláṣí ẹgbẹ́ kan gàá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí so bó tilẹ̀ jẹ́ pé ó ti yẹ kó ṣe lójú ayé rẹ̀ àmọ́ àwọn bá ṣe lẹ́yìn ikú rẹ̀ yọ jẹ sọdá kọ tó ń jàrìyà sàrà àti ọ̀gbẹ́ fún torówó rẹ̀ la fi ṣe àmọ́ ẹnìkan kú owó yìí wá bọ̀ àyà tó àwọn àròkọ àbá bàbá kọ́lé nínú owó yìí àbá kọ́ àbá kọ́ mẹ́tíláṣí nínú owó yìí àbá kọ́ kàga àbá gbẹ́ kàga àbá ẹ má bàa gbẹ́ ẹ má bàa kọ́ ẹ pínwó mo rò pé yé wa torí tó bá nídìí rẹ̀ kọ́ bá sọ òun ò nídìí ẹ̀ kẹ́yìn bá wá rí pé fèsì bàbá yín láǹfààní owó tiyín lẹ́yìn wọn á fi kọ́ mọ́ṣáláṣí owó tiyín lẹ́yìn wọn fi gbẹ́ kànga ẹ wá ní ẹ sàrà fún bàbá yín bàbá yín wọn á gbàládà rẹ̀ lódìndín kò ní jẹ́ sọ́dọ́kọ́tún jẹ́rìíyà ó lè jọ̀wọ́ tí wọ́n ti ogún náà ló fi bá a kọ́yìn o àbí òye wa àmọ́ pọ́wó rẹ̀ wọ́n àti ìsìnkú ẹ̀gbọ́n ẹ̀yìn ò jogún owó ni torí rẹ̀ má slack ìwọ ló lówó tètè ṣe dáadáa ní owó àbúrò tí ẹ má kọ àkọọ́lẹ̀ pé ẹ̀kọ́ mọ́ṣáláṣí kọ́ látọjú ayé rẹ̀ látọjú ayé rẹ̀ sọ̀rọ̀ àwọn mọ́tìlẹ́ máa wò pé one over three yẹn náà ó ti ń lọ bí three hundred million lọ́wọ́ ní ká <laughs> mọ̀ kọ́ mọ́ṣáláṣí abẹ́ẹ̀ tí ẹ̀ rí bàbá ẹ̀yin lẹ́yìn ní náwó ń bí tẹ́ ń lọ yẹn àwọn náwó ń bí ọmọlú àwọn kàtá tó fẹ́ sílẹ̀ náà maaleykum salaam. fáwọn ẹsẹ yọ fún un mùsùlùmí lọ́yọ̀ zakatul fitr ẹ wàhálà jọjọ bá yín nù kọ̀ọ̀kan wa àwọn ń ṣàlàyé ẹ̀sìn kọ̀ọ̀kan wá gbogbo níta máa tún wá ń sọ̀rọ̀ yín lẹ́nu tó bá ti ṣàlàyé ẹ̀sìn fún wọ pé wọ́n ti gbọ́ wọn náà sọ fẹ́ lómi wàhálà òní dandan wọ́n gbọ́dọ̀ gbọ́ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣébí wọ́n ti sọ ṣébí wọ́n ti gbọ́ kálọ́ọ̀sì olúwa ni lọ́sà àlẹ́ ìhìn bí mo sọ ìpè anábì gan wọn bá wíká tó pé wọ́n kúrú náà wọ́n máa ń. ní àìdì ah, kò sí wàhálà kò sí wàhálà ṣé ńgbà tá à ń ti sọ láti lẹ́ẹ̀ máa tajà náà lẹ́yìn sọ láti kò sí wàhálà náà bọ́ọ̀ náà bá lọ́jà tó fẹ́ tó gbé lọ rí kìí wàhálẹ́kùn sọ. ẹ̀yin náà bẹ́ẹ̀ máa ń lọ ìdí ẹ̀ mọ́wó lọ náà. àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ ẹ̀sìn làwọn ṣe tẹ́rí ẹ̀sìn táwọn ṣe yìí oníkálukú fi sun wípé mò ń ṣe nítorí ti Allah àwọn ẹni tí wọ́n ń ṣẹ̀sìn àwọn náà ń bá ìpèníjà púpọ̀ pàdé báwo wá ní ìwọ́tọ̀ ń ṣẹ̀sìn àbùkátà gbogbo nǹkan ẹ má ṣẹ̀sìn déré ẹ má ṣẹ̀sìn dáwàdà wọn lọ máa jókòó pẹ̀lú obìnrin olóbìnrin tí ń bojú ó ìpò ìṣe ìtàvíù pẹ̀lú ẹ̀ kí ló fẹ́ fi ṣe kò sí nǹkan tá a fẹ́ fi ṣe tálàsì rí báwí pé obìnrin náà tọ́ ọ̀nà ìntàvíù ni nígbà táwọn náà gbẹ́sìn yẹ ọ̀pọ̀lọpọ̀ kàn ń wọ bí yúnífọ́ọ̀mù ni tòní tùmọ̀ lọ ẹbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tó ṣe wọṣọ tó tùmọ̀ lọ jó lórí tiktok ni àbí ẹ̀kọ́ ni àgbẹ̀sáfù kan náà ni àwòrán ilẹ̀ náà wà lẹ́kùn sọ. Thank you. téèyàn bá wọn máa ń ṣàdúrà àwọn rẹ òní gbé kọjá àyà rẹ òní gbé kọjá àyà rẹ kéṣe kó gbé sátàrí rẹ tó hàn tó bá kó jò là ń tọrọ á wa tayọ orí wa á sì nà báyìí lọ́nà tó kẹ́ tí máa wò ó lè máa wò pé inú àtẹ́lẹwọ́ gan la kọ síta so ẹlẹ́yìn òní gbé tayọ àyà rẹ ó sì máa wo ibi tó forí kan sí wàhálà mi sèwáàsì sàdúrà tán ọ̀dà ọlẹ̀ ìdókò fìrájú náà. oríṣiríṣi ọgbọ́n wà nílẹ̀ yorùbá yìí pé àwọn jẹ gbèsè àwọn sì fẹ́ yọ zakatul fitr pé káwọn san gbèsè ni àbí káwọn ẹ yọ zakatul fitr kẹsàn gbèsè lẹ́yìn èló gan ni zakatul fitr tá a pé ọlọfẹ dínà kọ yọ zakatul fitr èló zakatul fitr èló òpin rẹ̀ bá three thousand five two thousand five abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ gbogbo owó àwọn owó kókókó náà ni àwọn á ní oúnjẹ gbèsè ṣé kò wọ́n san gbèsè ní àbí yọ zakatul fitr kó san gbèsè náà. Aleykum salaam àwọn tó kí wọn kọ́ ọ máa wo ojú kankan sọ fẹ́sẹ̀ mi tiẹ̀ tayò ní ànígbàgbé ẹ̀ má ti fi pẹ́ mi rí ọ̀wọ́n mo rò pé ọmọ débi tiẹ̀ làwọn náà wọn láwọn sọ kankan sódò tọba wa rí mú wa àwọn gbọ́n ní nǹkan náà wọ́n èsè tí fi lé ọlọ́ wọ́n á ní kọ́ ọ̀dán kú wò bàbá jẹ́ni tí ọmọdé owó ẹ̀ ń kọ́ wò ó sì lọ bẹ́ẹ̀ ó kọ́ àwọn òbí tiẹ̀ sẹ́kún ẹ sọ́ra yín o ẹ má kọ́ ọmọdé lè mi o ẹ kìíní kan owó sẹ lórí rẹ o ọkàn para rẹ dànù fáwọn òbí rẹ àwọn làwọn máa sunkún torí ìdí eléyìí ẹ nídìí ẹ nígbà tí wọn ò fún ọ tẹ́lẹ̀ sọ́ọ̀sì ayé ó bó ti ṣe jẹ́ nígbà tó sì fún lọ́ọ́ mú náà tó mú dé gbogbo ẹ̀ bá di rọ́ọ̀bù lórí rọ́ọ̀bù rondo lọ́fẹ́ para rẹ̀ tó nítorí ẹ kó ń kálukú kó sọ ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí wọn a kì í fẹ̀mí ṣe a kì í fẹ̀mí tayò subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa